ṣọ́ra fọ́rọ̀ ẹ̀ hmm, kẹ́dẹ̀ ló làákàyè. bàbá ẹ ló máa lo làákàyè. láti sin lọ kó o máa lo làákàyè ẹ. o ti mi fẹ́ gbọ́ nìyẹn. kí arákùnrin náà kó ṣọ́ra fún ẹnu ìgbéga wà níwájú ẹ̀ hmm. torí pé kí ni kó tún máa lo làákàyè fún gbogbo ohun tó bá ń sọ. sẹ́miu. ẹ ẹ túmọ̀ wọ́n. bọ́dá Sàámú ẹ wo nǹkan tó sì sọ fún mi ibi tí mo ti bọ̀ lélẹ̀ yìí o wọ́n ní kẹ́ máa ṣọ́ra fún ọ̀rọ̀ ẹnu yín wọ́n dẹ̀ tún ní kí n sọ fún yín wọ́n ní pé kẹ́kẹ́ máa lọ làákàyè yín. tí wọ́n bá fi ọpọlọ wé gigabyte tó ń fọpọlọ wé gigabyte ọpọlọ mi gigabyte wo ló máa jẹ. ọpọlọ tó high jù eh. unlimited ni. èmi ò lè jọ unlimited láyé. one byte lọpọlọ mi ah. number one ni mi one byte. kábíyèsí o. Ah. orí mú ìjálẹ̀ lọ yẹn pàtì. ibi ń pa yín jù. Ah ẹnu àṣẹ ni mo fi já láìlọ́ọ̀dù yẹn. ọgbàyà ni mo lọ ọgbàyà. o lójú àbẹ.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 òpó mẹ́kà máróró àlùjáná nílé wa òpópó mẹ́kà máróró àlùjáná nílé wa òpó mẹ́kà máróró àlùjáná nílé wa. ẹ bá ṣètọ́rẹ́ àánú ẹ̀yin ọ̀yà mi tó ń lọ tó ń bọ̀ àní ẹ máa ṣètọ́rẹ́ àánú tẹ́ ẹ bá rẹ́nikẹ́ni tó wà nínú ìnira tó nílò ìrànlọ́wọ́ ẹ ràn lọ́wọ́ nítorí pé kí ni oore tó wà ń bẹ̀ ó pọ̀. ọ̀rọ̀ ẹ̀ dẹ́ make sense o. oore tó wà ń bẹ̀ ó pọ̀. ó dà lóòótọ́. èyí tó bá ti bá bá rí ibẹ̀ bẹ́ẹ̀ bá ń lọ bẹ́ẹ̀ ní mọ́ṣáláṣí àbẹ́ẹ̀ ní ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ wọlé bẹ́ẹ̀ yẹ sàtà nítorí pé oore tó wà ń bẹ̀ ó pọ̀. <laughs> inú mọ̀ sọ kí n lọ́wọ́ jọ́ọ̀ṣọ̀ yá kìló mẹ́ ló ní máa fi síbẹ̀ tó máa jọjú ta ló fẹ́ kówó yẹ. ẹ̀yẹ́ yà mí bẹ́ẹ̀ bá ti rẹ́ síwájú ni o àbí inú mọ́ṣáláṣí àbí inú ṣáàṣì ẹ fún lówó ẹ nítorí pé ni oore tó wà ń bẹ̀ ó pọ̀ alẹ́bùwà mọ̀ọ́mọ̀ sọ́wọ́. tó bá tó bá pè é lómi wọn mọ̀ọ́mọ̀ tó bá pè jálẹ̀ tó forúkọ mọ̀ọ́mọ̀ tó fi parọ́ bá dàgbà dúgbò ẹ̀. ẹ wá ṣé gbogbogbò kọ́gbọ́n lè dẹ̀ ló ń sìn láti máa fi wá nǹkan tẹ́ ẹ máa jẹ ni. mo rí pé òòrùn ṣe mọ́ wàásù òòrùn ṣe mọ́ ó ti gbọ́rù ẹsẹ̀ mi pé mò ń bọ̀ o ti wá wò pé ẹni tó ń lọ yìí mílíọ̀nìyà ló máa jẹ́ sọ̀stẹ̀ndà mi ló fún òkè máa lówó àbí orí yìí ti orí yìí ti yí dànù ẹ wá ṣe bí àfọ́jú ẹ fi pa ṣáfọ́jú ni wọ̀nyí ṣáfọ́jú ni ẹ bá. onírọ̀ mi. ìrírọ̀ ìrírọ̀ atẹ́gbọ̀n wẹ́yìn ni ah, atẹ́gbọ̀n mi tẹ̀lé atẹ́gùn ọwọ́ mi ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn community máa rí ẹ ń bí àwọn community máa gbé ẹ tí n bá padà dé láti ibi tí mò ń lọ tí n bá padà bá ibi wà ríran wò níwọ̀ àbí ẹ tún ti bẹ̀rẹ̀ lẹ́yìn ẹ tún ti ṣẹ̀ra nù yìí níwájú mọ́sìkì kódà. aláwùmọ̀ iná bàbú tìrìbùlì àbúwá bàbú àná aláwùmọ̀ iná bàbú. 对不你打不啊，爸不完呐。 ẹ jẹ́ ká help wọn o. kí eh? ló ìwà àti ta ni tá bá lọ gbé wọn tó bá lọ dákẹ́ mọ́ wa lọ́wọ́ wo wàá pẹ́ lẹ́wọ̀n jọ̀bọ lọ tó bá ti mọ̀ kó fẹ́ help wọn máa bẹ́ẹ̀ pé boyfriend ẹ̀ bóyá kó bá mi nílé. ó dájú ṣá. Ah. bá mi mọ ò àlòkù ìtọ́jú mi ò gan-an ni. Ah ó ṣe rẹpẹtẹ bàbàrà bàbà ó ṣe gan-an ni gan-an ni gan-an ni òwò ẹ wá kí ló ṣẹlẹ̀ ṣé ẹ tún bẹ̀rẹ̀ the community ẹ tún ti bẹ̀rẹ̀ àbí kí ni tí wọ́n gbé ilé ìtẹ̀ ṣe yìí ó dà kò sí wàhálà nígbà tá a bá sọ pé àwọn cda wọn kàn máa gbowó lọ́wọ́ àwọn èèyàn ni wọn ò ní ṣe tó yẹ kán ṣe tó yẹ kí irú yìí wà bíi kọ́ má ti pé àwọn tán kanṣu kàn wá gbé yín. ọkọ mi lọ́rọ̀ mi lọ́wọ́. ràn yín lọ́wọ́ fún kí ni. fún kí ni. ẹ lè dìde. kí ló ṣe yín tẹ́ fi tẹ́ fi ṣe àmúrẹ́dì tẹ́ fi ṣe àmúrẹ́dì kọ̀ lẹ́ṣẹ̀ síbí wọ́n ṣètọ́ wá rẹ̀ yìí síbí ni àbí báwo kí ló fà kí lè ṣe tẹ́ fi wà ní missionary position ṣé èèyàn kan wà níbi tó ṣe yín pamọ́ bí nìyẹn báwo nígbà rárá gbẹ́ọ́dọ́ ó rẹ̀yìn nígbà ẹ ṣetán ẹ lè dìde ni àbí nǹkan ṣe yín lẹ ṣe wà bí. ẹ jọ mo rí pé gbogbo orí yín kò sí space dúdú mọ́ ń bẹ̀ dáadáa ṣé follow come irun orí yín nítorí ojú tí mò ń wò yìí kò correspond mọ́ irun tó wà lórí yín ojú yín tuntun irun orí yín ti gbó ṣé fọlọkàn ni àbí báwo nítorí mo ní àbúrò kan Yomi Gold lamẹ́ríkà gbogbo òrùngbọ̀n ẹ̀ báyìí white ni látọjọ́ tó ti pẹ́ fọlọkàn ni òrùngbọ̀n tiẹ̀ kì í ṣe pé gbó ẹ̀yin ṣe gbó ni àbí fọlọkàn ni irun yín irúbọ̀lágà ni wọ́n gbó ni lágà ni gbó ni tẹ̀yìn tẹ̀yìn àmọ́ ẹ̀yìn ṣé fọlọkọọmù rè abẹ gbó àgbà ni àgbà ló dé mo dáràn báyìí torí Ọlọ́run o. tẹ́ ẹ bá rẹ́nikẹ́ni tó wà nínú ìnira tó nílò ìrànlọ́wọ́ ẹ ràn lọ́wọ́ nítorí pé kí ni oore tó wà ń bẹ̀ ó pọ̀. ó dẹ̀ lẹni téèyàn bá rí báyìí téèyàn bá máa ràn lọ́wọ́ kéèyàn ràn lọ́wọ́ èmi ni mo strong mo lè fit dáadáa woman rè ló ń kú lọ yìí suwala ẹ tí máa tí máa gbé máa gbé lọ́wọ́ kan kẹ́ ẹ dìde ní kẹ́ ẹ máa lọ straight o ẹ máa lọ lọ lẹ́yìn kẹ́ ẹ lè fi ní stress mo fẹ́ gbé yín o. ọ̀dà left lélẹ̀ jẹ́ ń lo right ẹ̀ lọ. Ah! ọlọ́run máa jẹ́ dáhùn ọba ìtúró ọlọ́run ọlọ́run máa jẹ́ kábàámọ̀ ọba ìtúró ọlọ́run ah! ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ máa àtẹ̀yìn ni máa ti gbé yín sí o ká dìde dúró straight. pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń dùn nǹkan kọ́ ló ń ṣàánú. ó dàbẹ̀ ó dàbẹ̀ ẹ̀wọ̀ ní ẹ̀wọ̀ ní ẹ̀wọ̀ ẹ̀ ṣe kúkú náà kí sì wà ẹ̀ kí sì wà kó lè dà lọ́jọ́ ó láti jẹ́ pé nǹkan mi lò ṣe yín wà mo gbé yín látẹ̀jẹ̀ ló yìí. ọmọ ṣàánú mi jẹ́ àkóbá ládùúgbò yìí jẹ́ àkóbá. láti gbé yín kẹ́ dìde lọ́wọ́ kan ni o ẹ dìde lọ́wọ́ kan ni o ẹ má fara kàn mí ẹ má fara kàn mí ẹ ṣe ráṣì kò sí tó ṣe ìyá ẹ má dìde kàn mọ́ níbo lọ lọ lẹ́yìn báyìí ẹ má fọwọ́ kàn mí ẹ má fọwọ́ kàn mí mọ́ o má fà yín ní ọwọ́ yín sí má má fà yín ní tẹ̀ǹtẹ̀ ẹ jẹ́ ọ̀rọ̀ má lọ ẹ má dì mú mọ́ ẹ má dì mú mọ́ ah! ìyá yìí ṣé fẹ́ mu yàn ni ṣe ẹgbẹ ẹgbẹ ṣe ṣe ẹrí sùúrù ẹrí sùúrù ẹ jẹ́ kí n bá aṣọ mi kẹ́ ẹ lè mú yan ìgbà yẹn torí mi mọ̀ tún mọ ilé ìta ìṣe yìí kí à màdàrán màdà ń dábàá ní kárọ̀ lọ́wọ́ bá ó yà ẹ̀rọ agbẹ́sẹ̀ ẹ̀rọ agbẹ́sẹ̀ dẹ̀ ẹ̀ mú mọ́mí. lọ́ọ̀ máa jẹ́ kí n rògùn báyìí tó lọ́ọ̀ lọ́ọ̀ kí ni túmọ̀ gbogbo ilé ẹ̀ ah nọ́gẹ̀dẹ́ ní mi. wọ́tọ̀. ìnọ́gẹ̀dẹ́ ní mi. wọ́tọ̀. ìnọ́gẹ̀dẹ́ ní mi omi o. omi o lọ ta o ẹ wọ arábìnrin ẹ wọ arábìnrin ọlọ́run ẹ̀kọ́ olúwa ìṣòro dáràn ọ̀n dààmú káàkiri ó dẹ̀ ní rísì tí mo fi ń ṣe èwo lẹ́fẹ́ omi tẹ́lẹ̀ fẹ́ rè ṣe pé ọ̀dà lẹ́fẹ́ àbí bọ́tù water. ẹ̀ ń takọ̀ oṣù dànù. ẹ gbà ẹ gbà kẹ́ dìde kíákíákíákíákíá máa lọ ni o máa lọ ni o. ẹ bá mi kí túbà yìí sómi kò sí wàhálà mm. fún mi rè má gbà. jésù ẹ wò. bọ́dá Sàámú ah! ọlọ́run máa yọ yín o. àti ìgbà tẹ́tí ń gbé wúmà yẹn bọ̀ látẹ̀kan ni mo ti ń sọ yín tí mo fi sọ yín débí gbogbo èrò ọkàn mi ni pé kí nǹkan ṣe wúmà yẹn àbí kọ́kọ́ dàkẹ́ mọ́ yín lọ́wọ́ kí n wá pe gbogbo community lẹ́yìn lórí báyìí lẹ́ fi nǹkan ṣe wọ́n tẹ́ bá ní ṣe ẹ̀ kí sùn sílẹ̀ yín ni tẹ́ bá dé dálẹ̀ tó nìsín gbogbo community náà máa wá fọlọ́pàá kó ẹ́ kí ló ṣe yín gan-an ẹ̀yin lẹ́gùdù ní community náà torí bẹ́ẹ̀ ní ti bí náà ni kí ló dé kí ló ṣẹlẹ̀ gan-an gan-an. kí kí ni wàhálà yìí tẹ̀ fi ń gbé obìnrin lóbìnrin kiri ṣẹ́ fẹ́ lò wọ́n ni ẹ sọ fún mi ó tún máa gbóbìnrin ẹ gbóbìnrin ọlọ́mọge bíi ti tèmi yìí ẹ tún lọ ń gbé arúgbó ẹ. ibàfò bọ́dà tí ó lálàáfíà ò sọ mi káàkiri pé mo ràn yàn lọ́wọ́ òun ẹni pé kí n gbọ́ mọ̀gẹ̀ ṣé wọ́n jẹ́ mọ̀gẹ̀. irọ́ arúgbó ni mí. arúgbó ni ẹ o ti tán lára níwọ̀ yìí yọ̀bra yọ̀pẹ̀ òwúrẹ̀ olè ní kíni lélẹ́yìí tó ṣojú bí ìrọ̀lẹ́ ayé yìí olójú floodlight ojú ojú ló máa ṣe pẹ̀lú nǹkan tó wá sọ yìí pẹ̀lú nǹkan tó sọ yìí ara arábìnrin yà gbádùn nǹkan kò dé ní ṣe é. Ah, ah, ó jẹ̀mí àti yín ló máa ń ṣe. níwọ̀ agùnmánìyẹ tó wọ suspend. Ah! <laughs> mo dárò onídìí yẹsì méjì <laughs> ẹ wò rọ onítọ̀ púpọ̀ oní fílẹ̀gì fílẹ̀gì ẹ wo pátá ìbòsẹ̀ hámọ́dì wèrè burúkú irú ẹ̀ ló wọ̀ jísìn. má dé má dé ṣé ẹ ti rí nǹkan tí mo sọ ń sìn ẹ ti ní nǹkan tó mò ń sọ fún yín mo sọ pé nítorí wípé kí lè ràn yín lọ́wọ́ torí mi mọ àwọn wèrè àwọn wèrè kan tó máa yọjú lójú wíńdò àwọn aṣèrè bíi irú ìbàfò mi mọ àwọn tó wà ládùúgbò òun ni mo ṣe ṣe gbogbo eléyìí tí mò ń ṣe yìí ẹ fọ́ọ́rẹ́ yín mi o ẹ jẹ́ kí n máa lọ báyìí o ẹ gbà o ẹ gbà o ẹ dẹ̀ ní nọ́mbà ẹ̀ ní fóònù tí mo lè fi pa àwọn mọ̀lẹ́bí yín. arákùnrin kí ni. ó máa gbé mi délé ẹ fi sẹ́nu ni. má gbé yín délé báwo ẹ̀yin tó jẹ́ pé nígbà tí mo ń gbé bọ̀ mo mọ tẹ́ fojú mi rí kó tó di pa débi ẹ̀ ní màá gbẹ̀yìn délé gbẹ̀yìn délé fún kíni. mo fẹ́ ṣe é lóore kan torí kò ti ṣe mí láàánú ó máa gbé mi délé má fojú di mí o má fojú di mí o má fojú di mí o. màá rògùn báyìí torí ọlọ́wọ́ kí ló ṣẹlẹ̀ ṣé inú ilé yín rè. ilé mi rè. ilé yín rè. kì í ṣe pé ẹ̀ ń dẹ mọ́ ohun yín tún ti clear yàtọ̀ kí lẹ̀ ń ṣe níbi tí mo ti bá yín yẹn ṣé ń dẹ mí nì no ṣé ń gbá mi nì. ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀. ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ kejì tẹ́ máa sọ àwọn ọmọ yín kọ́ tẹ́ẹ̀bí ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ lẹ́ẹ̀kẹta ẹ wo kó tó di pé ẹ máa sọ pé ọ̀rọ̀ pọ̀ ńbẹ nínú kókó ìwé ìròyìn ọ̀rọ̀ tí mò ń bí ìníkẹ́ dá mi lóhùn kíákíákíá orin tẹ́lẹ̀ fẹ́ ṣe fún mi ńkọ́ nǹkan ńlá tẹ́lẹ̀ fẹ́ ṣe fún mi ńkọ́ wọ́n lè sọ wípé kéèyàn wọn máa dé ìjà wípé kéèyàn wọn máa fojú tẹ́ńbẹ́lú èèyàn ìdí nìyẹn tí mo fi wà bí you said you going to bless me with what. aláàánú ò ṣe ní sùúrù ọmọ kan gbé nǹkan bọ̀ tó bá dé àmàyẹ̀wò. ọmọ kan ṣe ń gbé nǹkan bọ̀ tó bá díẹ̀ máa yẹ̀wò ẹ ṣe ìtẹ̀sọ́sìn ló máa lead mi sí question mi kí ni aṣọ pupa yìí kí ló ń ṣe lórí tébù yín àtòbí kí ló ń ṣe aláwọ̀ ni yín. ẹ kú jọ kú jọ omi mi mi ò mọ mi mi ò jẹ nǹkan kan ìbéèrè tí mo béèrè lọ́wọ́ màmá wọn ti dà mí lóhùn ẹ̀ ń gbọ́ mi wá ìṣọ́ ẹ̀ béèrè oúnjẹ tí mo fẹ́ jẹ kí ni aṣọ pupa yìí ṣe lórí tébù àtòbí ẹ̀mí lè máa lọ́nà. ẹ jọ màmá ṣé sàkà máa ń gé ni ṣé ẹ fẹ́ tàn mí jẹ ni ẹ kàn mọ́mọ́ tàn mí wá bí kí lè gbé yín débi àbẹ́ẹ̀dẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí i ó ti yàtọ̀ sí bí mo ṣe gbé yín débi ṣé ẹ tàn mí ni ẹ wo ó máa dùn mí ó máa dẹ́lẹ́ dà mí tó bá jẹ́ wípé mo wà bí ẹ fẹ́ gbá mi ni ó máa dùn mí gan ó máa dùn mí gan ni ó máa dùn mí gan ni ṣé àkànfẹ́ tàn mí wá síbí ni ṣé tó rẹ jágbàlagbà ẹ̀ dẹ̀ fẹ́ máa fẹ́rẹ́ mi jẹ. ó dáa tó o bá ṣe tán láti yí èrò ọkùnrin padà fún jíjẹ àti mímu títí tí ọmọ tó ń gbé nǹkan bọ̀ tó dé ó ké sí mi. <laughs> kí ló ń ṣe ìyá yìí kí ló máa ń ṣẹlẹ̀ ó dàbí àwọn tó bá lágbára yẹn gan wọ́n máa ń gùn wọn bó dẹ̀ yín bá mi sọ̀rọ̀ yẹn mú dẹ̀ fọ́ wàláì òótọ́ lóòótọ́ ló fẹ́ ṣèmí láàánú òótọ́ lòótọ́ ló fẹ́ ṣe mí lànà ìgbà tó bá yẹ kó ṣe mí lànà wọn máa bẹ̀ mí ní. lọ́hùn àdẹ̀mọ́rù obì ìtòlú ọlọ́hùn jáláwé méjì ni àbàláwé mẹ́ta one two three ìnáwó mẹ́ta ni hmm. ah, mo ti jó bìtì pẹ́ mo ti jó bìtì pẹ́ torí owó ló mo ṣe wà bíi woman kedere mi ni sọ́kò máa fún mi ní owó ọlọ́run hmm. nítorí mo ti gbóbi ìdípẹ́ lóbi ìdùn obì yín dùn. kí ló tó yẹ jẹ́. ẹ mọ̀ ṣe àjọbí yín tán ni obì yín dùn. arákùnrin nǹkan hmm? máa jẹ ẹ. kí ló ṣẹlẹ̀ mo rò pé ẹ mọ̀ pé dáhùn yóò bá dáhùn ọ́fíìsì mi wọ́n máa gbé bisikíìtì sí ṣẹ̀ǹtà débù àti sweet mo rò pé nǹkan táyìn fi ń ṣèyàn lálejò rẹ̀ ó ní obì ẹ rò obì yín gùn mo ti kán obì yín jẹ. ò bá má jẹ ẹ. kí ló ṣẹlẹ̀. Ah, Ọlọ́run ah! ọ. fòdà ìṣá wọn ṣàn máa rìn káàkiri. obì ya ẹ̀ ó lè dàbí pé kó má tàn mọ́ ṣófò yín sí obì ni. Mr. Hmm? Samuel pẹ̀lẹ́. brother sir. What's up? Brother Sam! What's up? Brother Sam! What's up? ẹ ṣe pé àwọn fíìmù inú fíìmù màtírílì kẹ ah. bọ́dá Sam tó ń bá yín sọ tó ṣe pé wọ́n sọ. ó sùn mí o. ah, ah mo dáhùn àti mi ẹ wò ẹ jẹ́ àmà lọ ná ẹ jẹ́ àmà lọ ná. Ah, yé ayé mi mo dáhùn ibo ni mo já sí ìwé ni mo jẹ́ sí ah, ẹ̀yẹ́ mi ti bàjẹ́ ah, kí ni mo rántí gbẹ̀yìn kí ni mo rántí gbẹ̀yìn mo ń jó bì mo ń jó bì tí mo mú ní ilé ìyá yẹ mo pàdé ọmọ ọmọ ọlọ́run gígùn yẹn máa ń sọ pé what's up what's ó ní mo fi disappear ah ok ok mo yẹ kí n ṣe whatsapp yẹn padà kí n ṣe padà bóyá máa padà síbi tí mo ti ń bọ̀ ọ̀yà. We zip! We zip! We zip! Ah! Ẹyẹ mi ti bẹ jẹ. Ẹ gbà mí o, ẹ padà lẹ́yìn mi náà. Àti ẹni sùúrù wá, mo ti sẹ́ tẹ̀lé yín látẹ̀kùn, ẹni sùúrù, mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni. Ẹ wo, mo yí pé ẹ̀yin lára lè bọ̀dá Sàámú, nítorí ẹ̀ mo wá sí ibà yìí o ẹ wo bí something just happened right now nǹkan tó jẹ́ ìṣẹ̀lẹ̀ yẹn ẹ wo ó tẹ́yìnbù gan ó tẹ́yìnbù gidi. ẹ lọ́jà rẹ tẹ́rìbù terrible! tẹ́rìbù àwọn lẹ́lẹ̀ alẹ̀ mọ́ o ẹ lè alẹ̀ má wa nǹkan tó bá ṣẹlẹ̀ gan ò ní kẹ́ sọ kí ló ṣẹlẹ̀. òun rè èmi àti sísítà mi àjọ ń lọ́nà a ìbọ̀dá Sàámú what's up what's up what's up àfi fíù wọ́n ti disappear ni bẹ́ẹ̀ ni o. Ah! pẹlẹbẹ bọdá Sàámú tún ti disappear ah. bọdá Sàámú tún disappear. gbogbo ètò ìṣe yóò lẹsẹ sí o nísìsiyìí tí mo ṣe wá síbí báyìí òun ni pé mo mẹ para lé wọn ni ẹ jẹ́ nílà tí wá solution sí o ti yẹn bẹ́ẹ̀ ẹ wo bí bọdá Sàámú wọn ti wọnú afẹ́fẹ́ tí ọjọ́ bá wọnú afẹ́fẹ́ omi ni pọ́ ti disappear nìyẹn o ẹ wo bí kọ́tọ́ rí ìjìnà nínú afẹ́fẹ́ ẹ jẹ́ tẹ fọwọ́ padà o ìtọ́jú ẹ̀ lèmi ṣe wá o ah. èmi padà nìyẹn o. Ah, bọ̀rá. Ah, irú wàhálà òun bọ̀dá Sàámú tún wá dá lẹ́gbẹ̀ẹ́ nítorí olóò. ìṣòro ńlá ni bọ̀dá ìjẹ́ fún mi ìṣòro gbogbo eléyìí. inú gbó kìjikìji mo dáràn mo dáràn mo dáràn. arákùnrin ah. arákùnrin. màmá olóbì màmá olóbì ẹjọ kí ló ṣe tèmi àti yìí òun ló ní bó ṣe yí. ẹ má jò di mi mọ́ mi lọ́wọ́ ẹjọ dúró lọ kí lè búburú ọjọ́ bí ọ́bì ọ́bì dìmọ̀múlẹ̀ yìí ọ́bì dìmọ̀múlẹ̀ yìí ni mo kọ́ pàtì ìṣẹ́lẹ̀ ẹ̀bẹ̀ nípa ẹ̀kọ́ yìí sórí obì yẹn ẹjọ́ whatsapp whatsapp whatsapp ni mo jẹ́ tí mo fi débi. arákùnrin sa arákùnrin ìyá yìí iye iye jọ. ohun tó dùn ẹ́ wá òun lórí yẹn. pé mo pé mo ṣe yín lóore mo gbé yín délé òun tó ṣé mo ṣoore ṣe ni ẹ kò sọ pé mo ṣoore ṣe ni. ohun tí wọn bá ti fi lé èèyàn lọ́wọ́ èèyàn kì í mọ̀ o ò tún wá mu o tún wá jẹ́. ọ̀tọ̀ lórí tèmi fẹ́ ṣe fún ọ ọ̀tọ̀ lórí tí mo fẹ́ ṣe fún ọ ṣùgbọ́n nígbà tó ti jẹ́ obì arìnràn Hmm. arákùnrin o máa máa rí ìrántí gbogbo èèyàn àwọn tó bá dẹ̀ rí ìrántí ọ̀nà àbáyọ ni ó dẹ̀ máa máa sọ fún wọn ó yá dìde kí o máa lọ. ìyá tó ti lọ ẹni kì í dìde kí n máa lọ mí ò mọ̀ ọ̀nà tí máa gbà mí ò bí tí máa gbà ìjọ̀gbọ́n lọ where should I pass. Where should I park? Where's my way? Show me the way, please. Báwo ni mo ṣe máa jáde? Show me the way in the bush. Wẹ̀yẹ̀ yẹ̀ wò. Bóyá mo lọ́mọ ogun bí òun lọ́mọ ogun. Èmi nìkan ni mo dáwọ́ inú gbọ́ màmá ìjọ̀dún ọlọ́ta ló wà lẹ́yìn. I see no one. Ah, mo ti rí àwọn kan tó ń bọ̀. Màmá mo ti rí àwọn kan tó ń bọ̀. Àwọn tó ń bọ̀ wọ́n lẹ́yìn lè máa mú mi jẹ́ gbàǹgbà. kúnlẹ̀ kò yọjú sẹ́yìn. mi gbọ́. kúnlẹ̀ kò yọjú sẹ́yìn. ah ee mo dà mo ti kúnlẹ̀ mo yọjú sọ̀hún what's up oyè báwo ni mo máa disappear máa mi wá ah ẹ jẹ́ ẹ má ṣe abẹ́lé mi lórí ẹ má ṣe abẹ́ yéé abẹ́ yìí wọ̀ orúkú. ee eléyìí máa tọ́jú sí mi o mm-hmm. eh this is so weird inú bófin nìkan mo ti máa rí pé àwọn èèyàn disappear ah. báwo ni wọ́n ṣe máa disappear. bá a ṣe rí nìyẹn o eh, wọ́n kàn dédé wá sílé wa láàárọ̀ yìí wọ́n lè ní bọ̀dá Sàámú ti disappear ah. just like eh, eh. that. ẹ fọkàn yín balẹ̀ ẹ jẹ́ kó kó ṣòkòtò yẹn déta kó bá kó déta ká bá mú ìwọ̀gbẹ̀yìn inú rẹ̀ bàbá yìí mo lọ bá yìí ká mú ṣòkòtò Yorùbá wọ̀gbẹ̀yìn ká mú wa yìí ṣòkòtò Yorùbá wọ̀gbẹ̀yìn yẹn ṣé ibi abẹ́rẹ́ báyìí ibi abẹ́rẹ́ yẹn ibẹ̀ máa parí ṣẹ́sì wọ́n bá parí iṣẹ́ yẹn síbẹ̀ tí gbogbo bíi ìtàǹgbà wà pátá báyìí iṣẹ́ abẹ́rẹ́ ma ó máa bá ro kó o ó máa bá ro yìí kó bá ti rú bẹ́ẹ̀ tó máa yọjú sí alága. Ah, ó kúrò sọ̀rọ̀ fara yìí. ẹ wo gbogbo wọn tí mo rí inú líle léyìí ni wàá mi lè tọwọ́ gbẹ̀yìn ní gbogbo ẹ̀ báyìí. ṣòkòtò blue yẹn ò lọ́wọ́ gbẹ. wọ́n ní blue yẹn ni blue bíi ti báwo jí kòtò bọ́dá Sàámú sọ wípé tó bá ti wọ blue yìí pé ó máa hàn àwọn lábẹ́. pẹlẹbẹ pẹlẹbẹ mo ṣe mọ̀ pé ṣòkòtò mi máa hàn bọ́dá Sàámú lábẹ́. ó ti sọ mi lójú mi. ẹjọ ẹjọ ẹjọ ẹ mẹgìlì tún fa àjà ẹjọ. ẹ wá o ẹ kó dá yín lójú o ìṣòwò náà wọn ṣòkòtò yẹ kó jáde yìí ṣé ẹ pé ní ìrò wọ́n ní lù yẹn. lù yẹn ogun ikú dé ewé èrè kòkò kan tí bá mú dé bẹ́ẹ̀ báyìí mo dá ilé ìdúró ah. ah. ó ga o ní community yìí náà ní gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ báyìí. Ah. ah, Samu. Samu. Samu ọ̀sẹ̀ tí ń bọ̀ ọtí wáyé kiri látàárọ̀. ó lè disappear. Sàámú. Sàámú. Sàámú. Sàámú. Sàámú. Mr. Bankole, ẹni pẹ́ kú o. Ọlọ́mọ mi rí wájú yìí. Onígbé arábìnrin kan wà tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ilé ẹ̀ wọ́n ń bà lágbèjì pọ̀ sọ́wọ́rí jẹ́bà á kú gògó arákùnrin jẹ́bà bá ń bẹ̀ ẹ̀ má fọ ọkàn ẹ̀ má ṣe ọkàn fún if you touch the guy you will pẹ́lẹ̀ wọ̀ if you touch the guy you will see wọ̀ if you touch the guy you will soon lẹ̀ They show me the vision. I tell you the message. Sam. Sam. Sam. Sam. Samu? Samu? mi báyìí. Ah. ṣé ṣe bí kí la máa ṣe. ṣé ìwọ ni ẹ tẹ̀lé wọn wọ́n nílé lọ. èwo ló tẹ̀lé wọn. Um, babe jẹ́ kí n tètè máa lọ there is this spirit tó ń sọ fún mi pé mi ò save. kí ló sọ spirit wo ló ń sọ fún ẹ kó o save ṣe ṣẹ̀ṣẹ̀ wá sí ibà yẹn this is the first time you're coming here so <laughs> what spirit ló lè máa sọ fún ẹ pé kò kúrò níbà you're not going anywhere and this man you're so scared of kí n tètè wálé now. woman tó be happy. nine àbí who those late hours go tó one lẹ́yìn so you have nothing to be scared about okay mm. and of course tí o bá ń ṣe torí tó ń ná i won't be here We'll see what's more enjoy lára mm. like seriously what's wrong for me? and he has better plans for me that's why i'm here my future is secure with him. last. are you for real. Mm. Báwo mo fẹ́ last bisi báwo? I gave you two hundred thousand last week. How ló ṣe ná? Last week. Uh huh. Owó tí o lo three days lọ́wọ́ mi. Two hundred k báwo ló ṣe náwó? Tí láìkò owó jù. Lọ́jọ́. O láìkò owó ló tẹ bá ti. O ṣàfihàn ayẹ sọ́ọ̀sì. Pé kí ni? Wo wo jẹ́ kí n máa lọ tàbí kó fún mi lóko tọ́jú. Ìlú ẹni rẹ̀. It's not what you feel. Diola. Kí ló fẹ́? Diola kí ló fẹ́? Mi mú mú. I'm sorry. I'm sorry. I'm really sorry. Diola. I'm sorry. Ah! It's not what you think. Diola! Ṣé kò pè mí kí? Kí kí kí ṣe wọ́n? Àwọn ẹ̀rọ mi. Ó ṣẹlẹ̀ àyà ń ta mí. jọlá. mo lè yí wẹ̀ ó lè hàn mí ẹ̀nà ibo ló ń lọ. kí ló ṣẹlẹ̀ náà àwọn ọmọ yìí wọn ò ṣe anything lórí ilẹ̀ yìí náà ẹ̀nà wọn kọ àbádọ́ ìṣẹ́ ni wọn ò ṣe anything gbogbo ẹ̀ ló kọ̀ rí bákan bákan wọn ò ṣe anything. ok ok ẹ máa gbẹjọ jẹ kí wọn tètè wá bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ o. alaye ẹnì pẹ́ páyín ṣe bẹ́ẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ pé wọ́n sọ pé kéèyàn páyín. kí ló ṣẹlẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹ́ sọ kan sọ pé mi ní pẹ́ páyín mi ní pẹ́ páyín. ó dàda ìbọ̀mọ́ tó jẹ́ kó ní páyín ẹnì pẹ́ dànù ẹ wo bẹ́ẹ̀ ṣe wà ìlàbàkẹ́ lórúkọ mọ́mí yín ẹ ti má rí ẹ̀dẹ̀ ti bímọ méjì orúkọ àkọ́bí yìí ń jẹ́ Yusuf. kẹ́lí mo pé confam ní pé nǹkan tó mú mi rí ni mò ń sọ. tọ́sídẹ̀ẹ́ lẹ́wẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí òun lè ti bóbìnrin lájọṣepọ̀. bí kùtà kọ̀ọ̀kan ọ̀bà pa yín tẹ̀kejì lè pa yín ọ̀ ẹ̀ ń jẹ́ epo sà ẹ̀yin nǹkan sà bí jáde nìyí bí mọ́tò yín bíngẹ̀ ẹ́ńjìn ló wà lábẹ́ yín o ẹ́ńjìn ah, burúkú lẹ gbé sábẹ́ yẹ́n mọ̀ tó jẹlẹ̀ ibi tẹ́ ń lọ sùn ẹ fẹ́ lọ ṣe kéréwà ńbẹ ni kéréwà kéréwà kéréwà kéréwà kéréwà kéréwà kéréwà yẹn lè má ṣe tó bá tẹ má fi kúkú oró ṣẹlẹ̀ ń tẹ̀ ń lọ sọ́dọ̀ ẹ̀ ń sìn kínní wà lọ́wọ́ ọjọ́ méje péré fún yín tẹ́ máa fi kú. ọlọ ẹni sùúrù sẹnu mi rùn. nù rùn ẹjẹ máa sọ báyìí. nù ẹsùn ẹjọ fún nítorí pé kinní kan wà lábẹ́ bẹ́ẹ̀dì kò lè sí ṣe máa ṣe orí bẹ́ẹ̀dì lẹ́ ti máa ṣe ti sùn sórí bẹ́ẹ̀dì yẹn kò fi ọjọ́ pa yín nìyẹn ìgbọràn lọ sàmúlò orúkọ mi. mo gbé ilé tó wà lẹ́yìn ilé ẹlẹ́rọ̀ ṣe gbọ́ tẹ̀bá rí nǹkan tó rí yín lójú ẹ kàn sí mi ẹ wọ ọmọ tó wà lọ́ọ̀kan ẹ wọ ọmọ yìí kò sí ní táwọn àfi kún wọ́n máa di gọ́vnà lọ́la bẹ́ẹ̀ ni ọmọ ẹ yọ tó bá rí yín lójú ẹ rí mi lé o mi ò. máa trouble. With... Ah, yes, please. Coming. in. Oh, hello, darling. You're welcome. Ah, ah, ah, kí ló dé tó fi pẹ́? Ó sọ fún mi pé ṣáìsì ló ń lọ náà, ó dẹ̀ sọ mi pé And you kept me waiting. Kí ló dé tó fi ń wù Shola, Yes, Lord. Kí ló wà lábẹ́ bẹ́ẹ̀dì? Lábẹ́ Nothing. Baby, Who say anything now. <laughs> Kí ni kí ló Well, come to mama. Kí come to mama? Jesus. eh? Shola, what do you want wà lábẹ́ bẹ́ẹ̀dì? Nothing. Kò sí kankan lábẹ́ bẹ́ẹ̀dì. Kò sí òkè. Ẹ́ Ṣọlá, o fẹ́ pa mí? Kí ni mo ṣe can explain what? eh? Let me know now. No, ò kí explain. Explain what? I don't ni pé ọ̀rẹ́ mi ló sọ fún mi pé kí ti day. mí dànù wà kó pa mí dànù fáwọn fámìlì mi àwọn ọmọ náà máa jẹyà ṣọlá kí ló dé tó fẹ́ pa mí ná wo mi ò kí ẹ kí àwọn mi tó wà lé kó mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ but mo máa arrest ẹ wàá lè make sure pé wàá sọ ìdí tó fi fẹ́ pa mí ṣùtìgbọ́ kó gbà kó máa jọ̀wọ́ pami sílẹ̀ mọ́ pami síta ààyè mi ẹ̀yìn ẹ̀yìn ti bàjẹ́ bàbá ilé sọ fún mi omi kò lè mọ̀ ah, ah báwo ló ṣe wá mọ̀ báyìí fún mi dáa. lọ ṣe níbo ni bọ̀dá sáwọn ti rágbára tó ń lò tó fi ṣe wọ̀sán fọmọdé àtàgbà. ẹ wo ilé tó tiẹ̀ wá ya èmi lẹ́nu jù ó ní tí ó mọ nọ́rẹ́bù tọ́nú ti wà lórí àìsàn láti bí ọjọ́ mẹ́ta bọ̀dá sáwọn dẹ̀ débẹ̀ wọ́n bá ní kó bọ́ pátá ọlọ́run wọ́n ní ọ̀rẹ́ ẹ̀ ní skul wọ́n náà ló fi nǹkan sínú pátẹ́ ẹ wo ara ọmọ yẹn ti yá o. ẹ ṣíbi ah. ṣíbi ṣé mo wí pé obìnrin ni ẹ̀yin lè délé wá ìdí agbára bọ̀dá Sàámú. bẹ́ẹ̀ ni ìyá ṣíbi kó má bàa máa fẹ́ tiwa nílé yìí o tó ah. ní o. Ah. ẹ wo ilé ìtẹ̀wá gbé kàmí láyà yóò ti pọ̀ jù fún mi ẹ bọ̀dá Sàámú tó yẹ pé àtìgbà tó ti bẹ̀rẹ̀ nǹkan tó wà lára wọn yìí wọn ò bẹ́ẹ̀ kankan sọ̀rọ̀ nílé àbí ṣọ́bẹ̀yìn sọ̀rọ̀ ni. wọn ò bẹ́ẹ̀ mi náà sọ anything in fact wọn ò jẹ́ kí n wọnú yàrá wọn. wo obìnrin yín ẹ dọ́gbọ́n sí i ọgbọ́n wo mo fẹ́ dá sí báyìí ẹ ẹ̀wọ̀n kò yé mi ó yé mi ẹ̀wọ̀n ó yé mi ó. mo bá àǹtí tó lọ bá wa pé bọ̀dá Sàámú bóyá kó lọ bá wa kanlẹ̀kùn wọn lẹ́ẹ̀kan sí i. ọ̀nkú ṣé ẹ̀gbọ́n nǹkan tá à ń sọ ni aló ti lé ní wákàtí kan sí tó ti ń kanlẹ̀kùn yàrá bọ̀dá Sàámú wọn ò ṣílẹ̀kùn ẹ̀wọ̀n ọ̀nkú kẹ́yìn tó dé rárá ló ti ń kanlẹ̀kùn bọ̀dá ìtọ́ ò ṣílẹ̀kùn Hmm. sókè mọ ọkọ tẹ wá ṣe o. bọ́dá Sàámú ti di òdìdẹ wọ́n ti di nǹkan mímọ̀ wá lọ́wọ́ ah. ó yé wa gan mọ́ǹsìn. ẹ wo kí bọ̀dá Sàámú jáde lọ́dún mẹ́ta ibi ìbá ẹni máa bá mi torí bí mo ṣe wà yìí mo ní láti fẹ̀mí mi ni. ṣé mi sọ fún yín ni àní bọ́n ṣe sọ fún mi gẹ́lẹ́ wípé tí n bá ti délé báyìí mo máa bá nǹkan yẹn bẹ̀ mo bá ń ni nà ọ́ tí kì í bá ṣe wọn máa ti kú. olórí burúkú ah. obìnrin tí mo gbé sílé tó yẹ pé mo ti fẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọdún bùrọ̀ Sàámú náà jẹ́ kí n mọ̀ pé ní ikú mi ni mo gbé sílé mo délé ńjọ́ yẹn ìhòòhò ni mo bá ọmọ ọmọbìnrin àtọmọkùnrin lórí ara wọn Yorùbá dẹ̀ ní pé obìnrin tó bá ń yáàlè tí ò bá parẹ́ yóò kọ̀kọ́ ẹ wò èmi ti kọ́lẹ̀kùn yàrá wọn títí títí o wọn ò ṣílẹ̀kùn fún mi o for over thirty minutes ni mo ti wà lẹ́nu ọ̀nà yàrá wọn tí mò ń kọ́lẹ̀kùn wọn ò dá mi lóhùn ẹ ìgbà tó jàjà máa sọ̀rọ̀ báyìí iṣẹ́ náà ń ṣe go away i will see you. èmi ò dẹ̀ mọ̀ tún mọ̀ kò yé mi. Ah, èmi gan ibi máa sùn. gbogbo tẹ sọ fún mi bẹ́ẹ̀ ṣe sọ náà ni mo ṣe bá a ìgbà tí mo wọlé mo bá wọn lórí ara wọn ní òwú mi torí ìdí èyí ló jẹ́ kí n wá o mo fẹ́ wá fẹ̀mí ìmoore hàn ni bí mo dẹ̀ ṣe dúró níwájú yín báyìí mo ṣe tán àti fún yín ní two hundred thousand naira. rárá rárá rárá. ẹ wo bọ̀dá Sàámú mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan ṣé ẹni ṣe sọ fún mi wípé tí n bá ṣe délé báyìí pé màá bá nǹkan yẹn bẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe rí lábẹ́ bẹ́ẹ̀ ẹ wò bí mo ṣe wáyé mo fẹ́ wá fi ẹ̀mí ìmoore hàn mo fẹ́ fún yín ní five hundred thousand naira. rárá rárá rárá ẹ gbọ́ nǹkan tó sọ dáadáa àwọn sọ pé àwọn máa fún yín ní two hundred thousand ẹni náà sọ pé àwọn máa fún yín ní five hundred thousand ah, ẹ dẹ̀ ń sọ yín pé rárá rárá rárá. Ah. nítorí pé rárá rárá ẹnikẹ́ni tó bá fẹ́ẹ́ ní ìmoore hàn nínú ẹ̀yìn méjèèjì five thousand naira ní kẹ́hìn fún mi. wọ́n ah! ti máa fún yín ní five hundred thousand ẹ̀ sọ̀rọ̀ five thousand mo ti padà wọlé lọ ẹni tó bá kọlẹ̀kùn mi nǹkan mi àṣẹ o. ẹjọ ẹjọ ẹjọ wọn sàmú ó ti yé five thousand àbí wà. wàhálà wo ló wà. yọ̀ṣibí. kí ló ṣe yọ̀ṣibí. ọ̀ṣubú lórí ọ̀kadà. ọ̀kadà kẹ̀. Eh, ah, ah. hospital. hospital. èyí tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pe bọ̀dá Sàámú nà. Eh, bọ̀dá Sàámú fún kíni. ṣèpọ̀ eh. ọkùnrin nìyí ṣèpọ̀ ọkùnrin nìyí a ní ọ̀ṣubú lórí ọ̀kadà ẹni ká pe bọ̀dá Sàámú fún wọn sọ kí lẹ́yìn sọ báyìí. at least bọ̀dá Sàámú wọ́n ń ṣe wòsàn fáwọn èèyàn bóyá tá a bá pè wọ́n lè rí wòsàn fún yọ̀ṣibí hmm, tẹ̀sí ń pè wọ́n nọ́mbà wọn tiẹ̀ lọ kí n tẹ̀lé yín fóònù ọkọ jọ ṣe bí tún ṣubú o ìfẹ́ ṣe bá wà. yọ ṣe bí ṣubú kẹ ẹlẹ́ni ẹ̀yẹ. ọ̀dọ̀ mi ló ti ń bọ̀ ọ̀dọ̀ mi ló ti ń bọ̀ ló fi ṣubú lórí ọ̀kadà la ti fẹ́ rí àdúró owó tó ní kà lọ wá wá. kò yé mi o kò yé mi kò yé mi kò yé mi. fẹ́ bá wọn é bá wọn sọ. ẹ pẹ̀lẹ́ o ẹlẹ́rìn ẹ̀yẹ pé ló ṣe ìyọ síbí. ṣíbí ṣubú lórí ọ̀kadà. gbogbo ló bàjẹ́ lára ẹ̀ nígbà tó ṣubú. ẹsẹ̀ wọn. ẹsẹ̀ ìrún ni àbò kan. ti fẹ́ kán sínú. ẹsẹ̀ ìfẹ́ kán sínú. ṣebí kò ì kán sínú wọn fi nǹkan kan hàn mí o mi ì rí nǹkan kan ń pa ẹ o kí ló sì wá ṣe sí i. ẹ pẹ̀lẹ́ wọ́n gbé èèyàn mi kan wá bí wọ́n lẹ́sẹ̀ ti kán ààbò fẹ́ rún sínú wọn ò dẹ̀ fi nǹkan kan hàn mí báwo la ẹ fẹ́ ṣe tá rẹ̀ má fi yá. madam yẹn madam yẹn ṣèṣe gan-an oh. ẹsẹ̀ yẹn dẹ̀ bàjẹ́ and i ma need hundred to one twenty thousand láti fi treat ẹ̀. mo ṣe sọ nìyẹn sir. and you have to do that as soon as possible. doctor ìwòsàn ẹ̀ sá fún mi ẹ jọ five thousand tó wà lọ́wọ́ mi rèé mo ṣe jíṣẹ́ fẹ́yàn kan tán kò pẹ́ owó tó dẹ̀ fún mi rè ẹ gbà five thousand naira eléyìí ò lè ran kankan and i ma need one hundred thousand to one twenty thousand and you have to do that as soon as possible. ẹsẹ̀ yẹn má lọ bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ. been looking for you. Bro, Oh, well, we went uptown to downtown to look for you, bro. I ain't see you. What's up, nigga? Ẹ wá, madam. Ẹ dẹ̀ ṣọ́ pé bọ́dà Sàámú yìí. Bọ́dà Sàámú ni. Bọ́dà Sàámú àwọn náà wọ ọmọ yín sàn. Àwọn náà wọ ọmọ mi sàn. Àwọn náà wọ ọmọ mi sàn. Ìgbà tó dé wòsàn. Mo sọ fún wọn pé èlò lọ fẹ́. Lọ bá ní five thousand naira lọ́wọ́ fẹ́. Mo ever since then mo ti ń wọ́n wọn káàkiri. N pé ẹni tó gbọ́ wọn mi là kó wá gba five thousand No, kò possible so mo ready láti fún yín ní one and fifty thousand naira right away i'm coming. ọtún kan tiẹ̀ ń yà mí lẹ́nu ni pé bọ̀dá Sàámú tí mo mọ̀ yo bro what what you do nigga ah, i've been looking around for you so i miss you bro you're scaring me. one and fifty thousand naira ẹ jọ̀ọ́ ẹ gbà lọ́wọ́ mi. he's gonna collect it take it from me. madam yẹn ṣe ṣe gan-an ẹsẹ̀ yẹn dẹ̀ bàjẹ́ and i need hundred to one twenty thousand láti treat ẹ. that's more like baby. ṣùgbọ́n ẹjọ́ ẹgbàá lọ́wọ́ mi jù. that's money. Hey, ẹgbàá lọ́wọ́ mi ẹjọ́. ẹ ṣe. Gusama nigga where's my cut you gotta give me a cut I pull through I brought customer to you you gotta give me a cut. hello ẹ jẹ́ àlọ́ jàre. he might look for you bro. I'm coming to your house, bro. One freak it out. Bọ̀dá Sàámú. Your ship. Bọ̀dá Sàámú. Bọ̀dá. Ṣé bá mi rí ìrántí nǹkan tó lè fà á mo fi jábọ́ lórí ọ̀kadà dè? Ìyẹn sá fún mi. Ah. Ìyẹn sá fún mi. Mo kàn rí nǹkan kan tó mi mọ ìgbà tí máa fi jí èrún búrẹ́dì ni mo rí mi mọ pẹ́sẹ́ ló fẹ́ rún. ọlọ́sàbùn bá jẹ́ lóòótọ́ lóòótọ́ òun ni mo rí búrẹ́dì tó ń rún sílẹ̀ tẹ́sẹ̀ dẹ̀ wà báyìí tí ò di irun kò sóhun tó máa ṣe ẹsẹ̀ I am so much in love with your ẹsẹ̀ ó straight ó dẹ̀ tó cough gbogbo nǹkan yẹn ni mo rò papọ̀ ni mo sọ pé ẹsẹ̀ ò ní rún bíi búrẹ́dì slice bread ló rún lójú àlá mi o òun kéèyàn dẹ̀ máa rún gbúrúgbúrú ni ẹsẹ̀ ò ní rún bíi slice bread ṣami ṣami yẹn kíkan. ami ami, dúró kí lè ṣe ń bí báyìí ìgbà tẹ́ ń bọ́n bí báyìí ẹ ṣáà bá àwọn èèyàn ní reception kò yẹ kí ẹ wá síbí báyìí rárá kò yẹ kí ẹ ṣe báyìí rárá mo sọ pé nobody kò wá síbí báyìí rárá. n lè ṣe pè mí ní bros ṣé tó fẹ́ bà mí jẹ́ ẹ pè mí ní bros. ẹ má bínú kú bọ̀ kò yẹ kí ẹ wá síbí báyìí kò yẹ kí anybody. mo wá síbí torí mi ò fẹ́ kàlà burúkú ṣe lórí yọ́ṣì owó ni mo kó wa tí mo fẹ́ sọ fún operation. ah mo dá sí ọmọ ẹ ṣe abẹ́ mi rẹ́bù ó yẹ kẹ́ ẹ̀ ti òbí ó yẹ kẹ́ ẹ̀ ti sọ fún yìí pé jíìsì tó wọ̀ sábẹ́ kò yẹ kó wọ̀ ó ti tóbi jù ó ti tóbi jù. Ah, ah, kí ló ṣẹlẹ̀ ariwo ni mo gbọ́ ní ward four. doctor sorry bí mo ṣe sọ fún ọkùn ni pé kó lọ jókòó sí reception. mo wá síbí torí ẹ sọ fún mi pé one twenty thousand òun ni ẹ máa fi ṣe ẹsẹ one fifty thousand ó yá ẹ fi ṣe tẹ́ bá máa ṣe mi ò lájúlẹ̀ kẹsẹ̀ kẹsẹ̀ yan síbí kó rún bíi búrẹ́dì. you are such a nice man. yes. you are very very nice. yes. ọlọ́run adé fi ọ̀pọ̀ rọ́pò ó yẹ lọ sanwó yẹn ní káńtà. mo ìfẹ́ bá sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ẹgbà owó ẹ̀ sọ̀rọ̀ kí n kó fún abẹ́yìn ẹ lọ sọ ẹ lọ bá mi sọ. ojú mi ojú mi ojú mi ìwọ tó ṣe mí ìwọ tó ṣe mí lójú ojú ẹ̀ gún mi ní. ẹ wá. Eh? Ah bí ìrí kókó mọ́ ah! bí ìrí kókó mọ́ bí ìrí kókó mọ́ ẹ̀jọ̀ ẹ̀yẹ mi ti bàjẹ́ ẹ̀yẹ mi ti bàjẹ́ ah! ah! ojú mi ti fọ́ bí ìrí kókó mọ́ I can see anything I can see anything ọwọ́ yìí rè ọwọ́ yìí rè yóò rí kókó mọ́. tọrọ lẹkùn bàtẹ ni òfẹ wọlé òpin omi ní ọmọ dálẹ ní owó. ẹni tó fún ẹ ní àǹfààní láti máa ríran ni. ìyá ẹyin gbà mí ọlọmọ méjì jù mí lò ọlọmọ méjì jù mí lò mo ní màmá kan mẹ́mẹ́rẹ̀ ẹ̀ tó mọ ìyí ọmọ kò fi mí ṣeré mẹ́mẹ́rẹ̀ tó mọ ìyí ọmọ ẹ má rí bíi pé mo sa ìkìlì òkú ẹ̀jẹ̀ ní kẹ́kọ̀ọ́ làmì lókun ẹ̀yẹ́ mi ti bàjẹ́ ìṣàánú mi ìṣàánú mi ẹ̀jọ̀ ní ọlọ́run. ọ̀rọ̀ anúkọ́ leléyìí torí pé mo kìlọ̀ fún ẹ àbí mi ò kìlọ̀ fún ẹni ó máa máa ríran àwọn tó bá dẹ̀ ríran sí ọ̀nà àbáyọ ni ó dẹ̀ máa máa sọ fún wọn ṣùgbọ́n kò sí bí ẹni náà ṣe lè lówó tó ẹgbẹ̀rún márùn-ún péré ló máa máa gbà lọ́wọ́ wọn mi gbọ́. ẹgbẹ̀rún márùn. five thousand nígbà gbà lọ́wọ́ wọn gbígbé kí ìran Michael Deluga lọ́wọ́ sí global gov five thousand nígbà gbà lọ́wọ́ ẹ̀ kí ìran bámi délé ọ̀nà lájà lọ́wọ́ gbọdọ̀rọ̀ managing director revolution plus property five thousand nígbà gbà lọ́wọ́ ẹ̀ mílíọ̀nìyà ah, èyí mi ti bàjẹ́. tó o bá gbàgbé ẹgbẹ̀rún márùn-ún lọ eh. èmi gan-an mọ ohun tó lè ṣe ọ́ ṣùgbọ́n tó o bá dẹ̀jà oore kan wà wájú fún ọ tí ò fún ẹ ní twenty million naira owó yẹn ló máa fi ṣe oríire ó máa fi dọlọ́lá twenty million èèyàn kan máa fún mi twenty million ẹjọ màmá ṣé mo lè sùn mọ́ yín bá nígbà tó ti dọ̀rọ̀ twenty million mi mi ò fọ́ mọ́ ẹ̀dẹ̀jẹ̀kẹ́ nìyẹn wá lẹ́nu ẹ̀dẹ̀jẹ̀kẹ́ nìyẹn gbówó yẹn wá lẹ́nu máa fi dọlọ́lá ló máa fi dọlọ́rọ̀ ìyẹn tó bá dẹ̀jà. twenty million naira kó máa tó wọ́ mi ẹjọ ẹ̀ẹ́dẹ̀lẹ̀ jẹ́gẹ́ni yẹn gbowó yẹn wá báyìí báyìí báyìí. nǹkan tó ṣẹlẹ̀ láàárín èmi àti ẹ lónìí kò sí ẹ̀dá àlàyé kan tó gbọ́dọ̀ gbọ́. ẹ ṣe ṣàánú mi ni ẹ ṣàánú mi ni ẹ ṣàánú ọgbọ yóò mi ló bá ẹ lọ. arákùnrin. màá ǹjẹ́ o mọ̀ pé mo ní kó má dẹ̀jà. ẹ̀sọ́ bẹ́ẹ̀ ni kí n má dẹ̀jà. mo sì kìlọ̀ fún ọ kó o má gbàjọ ẹgbẹ̀rún márùn-ún lọ lọ́wọ́ ẹnikẹ́ni tí o bá ríran fún àbí tó o ṣàánú. wọ́n láì tà láì sí mọ́bí láì ọba tó pọ̀ nípa àti agbára ni mo fi búra sí ẹ̀sọ́ bẹ́ẹ̀ ẹni kí n má gbàjọ ẹgbẹ̀rún márùn-ún lọ kò tó mi lóòótọ́ kò tó mi lóòótọ́ mo rí bí ìṣítì àgbà púpọ̀ kí lóyìn. ǹjẹ́ o mọ̀ ni pé twenty million naira tí mo ní wọ́n ń gbé bọ̀ fún ẹ eh. wọ́n gbé wá bẹ́ẹ̀ lé ṣùgbọ́n wọn ò bẹ́ ẹ bọ́n ṣe yẹ kán bá ẹ torí pé o ti fi owó ara ẹ o ti fi gba owó tó ju ẹgbẹ̀rún márùn lọ. wọ́n gbé wọ́n wọ́n wọ́n. Eh, pẹlẹbẹ ìjọ mẹ́ta ni o Sàámú kọ́. bọ́dà Sàámú bọ́dà Sàámú ò sí mi in fact èmi gan mi ò rí wọn láti bí ọjọ́ méje kan báyìí láti wá wọn ẹ wò bọ́dà Sàámú ti kọjá bẹ́ẹ̀ ṣe rò ó. ẹ eh, kò tiẹ̀ rí báwọn arábìnrin kan ló wálé mi lé òun ló ní kí n gbóhùn wábi gbóhùn wá sáà mo tó rẹ̀ lójú àmì arábìnrin gan wà nínú mọ́tò báyìí. wa. ẹ gbà bíi ibẹ̀ lẹ tún gbà. ọlọ́run ò so ẹ ṣọ́ pé kò síbi ta lè wá arákùnrin yìí sí. ah madam wọn ni mo ti ń sọ látàárọ̀ kò sí kẹ́ńdọ̀ pé kò síbi kan báyìí madam sí ò sí ẹ ẹ bá jẹ́ ká tún wá bòmí ká tún lè wá sáà mú lọ. ẹ̀yin ah! mi bàjẹ́ ẹ̀yin mi bàjẹ́ mo dárò torí ọlọ́ ètò àdúgbò ẹjọ torí ọlọ́ ẹ̀rọ̀jà ẹ̀jẹ̀ bá gbówó yẹn padà wá ẹ̀jẹ̀ gbówó yẹn padà bí ni ẹ bá ṣe mistake mọ́ ẹ bá mi sọ wọ́n yẹn di five hundred ẹ má sọ pé five thousand mọ́ five hundred màmá ìgbà lọ́wọ́ wọ́n jọ arákùnrin. mọ̀mísí. ojú ẹ̀ máa là. ìgbà dúpẹ́ kò sẹ́ni tó máa mú mi rìn káàkiri àdúgbò wọ́n máa nígbà mi ò ni I swear to God wọ́n máa fi gbá gún mi nímú àwọn wèrè tó wà lólè wọ́n máa pò sódà fún mi jẹ́ ní ẹjọ́ dúró lọ. ojú ẹ̀ máa là torí pé èèyàn dáadáa ni ẹ kínní o ti ṣe mí lóore. bẹ́ẹ̀ni nígbà tẹ fẹ́ mú mi lọ́yàn tẹ di mọ mi pápápá báyìí tẹ di mọ mi bíbára yìí mú ẹdì rẹ nígbẹ. ẹ̀kejì èèyàn ló fẹ́ ṣe láàánú tó o fi ṣàṣemáṣe kò ń ṣe pójú kòkòrò ló bá ẹ débẹ̀. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀lú mi ẹ̀ṣẹ̀lú mi ẹ̀jọ̀ owó yóò ṣe mí ní mo ṣe láàánú. ojú ẹ̀ máa là àmọ́ ò ní ríran sí ẹnikẹ́ni mọ́. ah o sì ní ní àǹfààní sí twenty million naira yẹn mọ́ láyé. àjẹkùnrin ah! ah! ti fẹ́ lọ àjẹkùnrin ti fẹ́ lọ ó lọ pálábìrì yẹn ti lọ yọ sí bí yọ sí bí ah! irúfẹ́ wẹ̀rẹ̀ wo ló bá mi débi ojú mi ò iye ojú kú ò ojú kú ò yẹ yẹ ojú ìgún ò yẹ. I can see my table. I can see my fucking bed. I can see my fucking room. Ah. Ọjọ́ méjì lá, I can see. I can see. The whole world, hear me out, I can see. Ah, yẹ mi o. Yóò ṣí bí yọsí mi irúfẹ́ òṣìwò ni mo ní sí ẹ̀ torí ọlọ́run mo dẹ̀ tún miss opportunity twenty million nítorí yọsí mi ah am I making sense?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 sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. má jẹ́ kó súnwọ̀n fún wọn lówó wọn bóṣù bá ti tán mi ò fẹ́jọ́ mi ò fárò yìí lóṣù bá tán parí o.